وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وكونوا مع الصادقين واعلموا أن الله سبحانه وتعالى خاطب المؤمنين في كتابه العظيم ونداهم في النهو تسعين موضعا وفي القرآن الكريم سورة تسمى سورة المؤمنون لتعظيم فضله وعلو قدر قدره وقد فتحت السورة بالبشرى لهم قال سبحانه وتعالى قد أفلح المؤمنون فبشرهم الله تعالى بفوزهم وفلاههم ثم ذكر صفاتهم العملية والأخلاقية في بداية السورة فأول صفاتهم أنهم في صلاتهم خاشعون حيث تعلقت قلوبهم بربهم وخاضعت له جواعرهم فإذا دخلوا في الصلاة أقبلوا على الله وتركوا ما سواه وقال سبحانه وتعالى والذين هم عن الله معرضون فحفظ اللسان عما لا يليق ثم وصف الله سبحانه وتعالى عفة المؤمنين فقال سبحانه والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون ثم تطرقت الآيات الكريمات إلى ذكر خلق كريم وهو رعاية الأمانة وقال سبحانه وتعالى والذين هم لأماناتهم وعدهم راعون قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لما لا أمانة له ولا دين لما لا أهد له عباد الله ومن اجتهد في تحقيق هذه الصفات دخل الجنة قال سبحانه وتعالى أولئك هم الوارثون الذين يرثون في الفردوس هم فيها خالدون أدعوك فالعبا عليكم يا الله أولي أجنجة الله ثم باء النبوة محمد صلى الله عليه وسلم خطبة وليني يوم دالوري sifatul mu'minin àwọn òròyìn tá a máa bá lára ẹni tó bá jẹ́ mùmìnì lẹ́yìn ìgbà tí a bá rí mọ́rin lára rẹ̀ àwọn nǹkan tí ó máa túmọ̀ pé lágbájá ó ní imán lágbájá ó ní imán òun náà ni àwọn òròyìn tá máa rí lára èèyàn al-iman ìtàkùn iman inda hali sunna wal jama'a lọ́dọ̀ àwọn hali sunna ìtàkùn iman ó tayọ nǹkan tá a máa ra kan náà kan nìkan al-iman indahum ìtàkùn iman lọ́dọ̀ àwọn afárí ó ní qawlun bil èyí ó wí jáde kó ń gbọ́ pẹ̀lú ẹnu ẹ̀ wọ ìtìkọ́ọ́dún bilkọ́lì nǹkan yóò sì dónú ọkàn ẹ̀yàn yóò ta kókó ẹ̀ sínú ọkàn pé náà ah, ìmọ̀ ní bẹ́ẹ̀ nù ọkàn àwọn ò mọ́tò kan àmọ́ òun jáde ká gbọ́ ó wá pẹ̀lẹ́ kẹta amalun biljawari iṣẹ́ ọwọ́ ọ̀yàn ó gbọ́dọ̀ máa túmọ̀ àwọn kan ti ń jáde lẹ́nu ọ̀yàn ló fi jẹ́ pé iṣẹ́ àti ìwà òun náà bẹ ń dábàá pé lágbájá ó ní imán àwọn nǹkan tí máa ń sọ̀yàn di mùmí lọ́dọ̀ ọlọ́run kí o nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ bákan náà kí o máa ṣe ìbáàdà ìjọsìn fọ́nà ọba ẹlẹ́ẹ̀kẹta tá a máa wò òun náà ní ìwà àwọn nǹkan mẹ́ta yìí ó bọ̀ pé lára ẹni pé ẹni mùsùlùmí òdodo òun ló fi jẹ́ kí ọlọ́run ọba ẹnu al ya Karim ń dájọ́ ọ̀rọ̀ ya àwọn mọ̀mìnì láwọn ààyè tó pọ̀ wọ́n ní yá ayọ́ yá ayọ́ bí ẹ bá wọnú àwọn ọgbà ọ̀rọ̀ tọ́rọ̀ ti ń sọ̀rọ̀ báyìí ẹ máa ka mé ní méjì sì jẹ́ àyè 90 lọ́lọ́run bá sọ pé alẹ́dínà ayọ́ alladhina ń pè wọ́n tẹ̀lé èyí tá a fi tẹ̀lé èyí ṣe bẹ láàrẹ àgbàlagbà ńlẹ̀ Yorùbá níjọ́ ní àwọn olùkọ́ dáhùn ní wéé kò sí nìkọ́ dáhùn àwọn olùkọ́ tó dáhùn gbọ́n tí wọ́n fẹ́ sọ lẹ́yìn rẹ̀ náà tó ń ṣe. Ǹjẹ́ ó wà lẹ́yìn yá ayé alẹ́ dínà ámànú ṣé ìròyìn ti ń bẹ lẹ́yìn ti ń bẹ láàárẹ̀ ni? Bákan náà, látara pé ìjẹ́ múmi ní nǹkan tó pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ọba ni. Kọ́lọ̀ Ọlọ́run ọba ó sọ odidi súrọ̀ ó fi péré àwọn mọ́mìnì. wọ́n pè ní suratul mu'minun súra yìí gẹ́gẹ́ fúnra rẹ̀ ibi ọlọ́run bá ti wá sọ díẹ̀ nínú àwọn ìròyìn tá rí lára ẹni tí wọ́n pè é nínú àwọn ìròyìn tá rí lára ẹ̀ olúwa sọ̀rọ̀ ọba ọrọ gbàdé tí àwọn tí ń bá sọ̀rọ̀ èdè tí ń sọ̀rọ̀ èdè lárúbáwá ni kọ́d ní èdè lárúbáwá nǹkan kan tá a máa fi nǹkan kan pa ni fẹ́ni tá a máa ń bá sọ̀rọ̀ tó bá fẹ́ máa níyè méjì kó má bàa níyè méjì lórí ìtàbẹ́ pé n tá ń sọ yìí àgbálẹ̀ olóòótọ́ ni a sì mú dé mu fẹ́ lónìí kọ́d aflahal mu'minun pàápàá ó ti jèrè àwọn àwọn almu'minun àwọn mùmínì olúwa ni wọ́n ti jèrè ẹni tọ́lọ́ bá sọ pé jèrè ẹnìyẹn ló jèrè ẹni táwọn èèyàn bá ní kó jèrè kó bá ti jèrè ọlọ́run ọba ẹni eré ní kí láwọn nǹkan táwọn á rí àwọn eríṣiríṣi wà táwọn arẹ sí lára nìyẹn ṣẹpọ́n ọba ti sí àyà yìí pẹ̀lú qad aflahal àwọn mùmínì ti jèrè lẹ́yìn ìgbà yẹn ọlọ́run á ń dárúkọ àwọn ọ̀ròyìn táàmù rí lára wọn tó fi jèrè bí wọ́n fẹ́ jèrè àwọn ọ̀ròyìn tá a wọn bọ́lọ̀ bá ní bẹ lára rẹ máa dúpẹ́ fọ́lọ̀ ọba máa jẹ́ ọmọ tó kú òun tẹ̀mí ayé rẹ fún ìbáyélẹ̀ wọ́n fi wá nú àwọn àfi díẹ̀ báyìí náà ni sọrí díẹ̀ tí ò sí lára ẹ̀ náà wà á fún ọkọ tó fayé lẹ̀ kọlíba wa náà wọn kọlí afúlá alimọ̀mínú. bàbá rẹ̀ ń tètè wá sínú tẹ̀mí ẹ̀yà ara fi náà tẹ̀ kàkálẹ̀ yìí hà èyí ọlọ́kó sànù wa ni o. táwọn ti dè báyìí òòrùn tó kù yìí náà ó ti sá sọ. wọ́n náà lè jèrè lóògbà tó bá ti túbá nú ẹ̀mí títúbà rẹ tó ti nítumọ̀ tí wọ́n náà bá bẹ̀rẹ̀ sí wọn sí àwọn àwà yìí àwọn ìròyìn yìí káwọn ìlara tiẹ̀ náà wọ́n náà ti wà lọ́dọ̀ àwọn táwọn kọ́ afúláhà mọ̀mìnú. olúwa láwọn mọ́mìnì wọ́n ti jèrè àkọ́kọ́ ìròyìn tí ń bẹ lára wọn ni pé alladhina hum fi salatihim khashi'un. àwọn tó yẹ pé tó máa ń bẹ lórí ìrun wọn khashi'un ẹ̀mí wọn a máa papọ̀ mọ́ ni ẹ̀mí wọn máa ń bẹ́ẹ̀ mìíràn tí wọ́n ń kí ni èyí tàn tó bá òun lásán náà ń sọ fún ọ alladhina hum fi salatihim khashi'un àwọn bá ń kírun wọn lọ́wọ́ ẹ̀mí wọn máa ń bẹ́ẹ̀ mìíràn tí wọ́n kí ẹlòmí bá ń kírun lọ́wọ́ ìgbà òun ni ti kú lórí wọn olùgbà tí nọ́mbà ní sẹ́mi àlùfáà sí ẹ Ah, ọlọ́run sànú kò lè mọ́ àfi tó bá fi mọ àwọn súrà kan mọ ìmáàmù pé nínú àtiná lókè ó kàn gẹ́sì lásán ni àwọn tó yẹ pé ẹ̀mí wọn máa ń bẹ́ ń bí irun tó bá sábà ń kì eléyìí àwa jìnnà sí pọ̀ ní ìjọba ẹ mọ̀ rẹ lómi yóò máa kí lọ́wọ́ yóò sì máa wá gbó ẹ rẹ lómi lọ́wọ́ yóò sì máa kí lọ́wọ́ sí báyìí gbogbo nǹkan tí máa ń dì tí máa jẹ́ kẹ́mi yẹn pọ̀ ń níbi ìsọ̀pọ̀ àwọn gbogbo tí máa ń jẹ́ kẹ́mi yẹn kó kò lórí irun pápọ̀ làá fi kóra nísìnyí òun làá fi yíra káàkiri àwọn kan tá à ń fọwọ́ kọ́dà ló máa ń sún lọ́wọ́ yóò gbé fọ́tò tó gbà tó Ibrahim lásán ọwọ́ gbé fọ́tò ẹlòmíì fọ́tò bàbá rẹ̀ náà ẹlòmíì fọ́tò mi náà gbogbo nǹkan bá yẹ máa yí ẹ̀mí wa kúrò níbi irun tá a bá ń kí ẹ̀yà gbé kú mẹ́ kálíbà wà láwọn tí wọ́n jèrè àwọn tẹ́ẹ̀mì wọn bá ń bẹ́ẹ̀ ń bí irun tí wọ́n ń kí ni wọ́n náà sálà wọ́n lọ sójú ogun ọfà wa bá ẹnìkan àwọn ayọ̀ wọn ń ké àwọn ayọ̀ wọn ń ké ọ̀rẹ́ rẹ ní ẹpílẹ̀ tó bá dé ìrùn ẹ̀rì yọ wọ́n á gbé òde wọn kí n lọ́wọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní yọ wọ́n sì yọ kó gbàtàn yọ tán <laughs> tó kú ni tẹ pé ẹ ti rí báyìí rí báyìí tẹ bá wa sí yóò ní ìwọ tó yẹ pé èrà lásán ní rìn ọ èrà ó sì pé ràn rìn ọ afá ọmọ ìgbò sàtọ ọbí ọlọ́wọ́ sára ni wọ́n gun mẹ́rin ìrúgbà tí kí wọn àtúbà ni wọ́n gun abúlùlù ló gun ó gun ó tuntun yọ ó tuntun mú mú owó tètè lọlẹ̀ ó tó bá wọn yẹ pé ah, kí n tètè mọ̀ pé ọkọ̀ ni wọ́n gún mi ó ní kó bá kọ̀ sá mi ni bákọ̀ bá tiẹ̀ sáwọn náà tí wọ́n ìbára gbọ́n wá sáwọn ó lọ́wọ́ kó akókò ló sáwọn lẹ́yìn ọ̀nà tí wọ́n jìnnà o àwọn kankan wọn bẹ pé a máa ṣe tí ó máa jẹ́ kẹ́mi wá wà ń bìrún àwọn kankan ní ń ṣẹlẹ̀ lẹ́ni wọ́n fi sí mìíràn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ìkọ́ ọmọ la máa ń sáré lọ bìrún gbogbo gbogbo ìkọ́ ẹ̀mí ìrọ̀lẹ́ sí ìrọ̀lẹ́ sí láíláí bóyá ń jẹ́ lọ́wọ́ ni ẹ́ ó wá jẹ́rẹ́ dúró ní kìtì ń jẹ́ lọ́wọ́ ó wá sáré mọ́lágbà tó gbọ́ ìkọ́mọ́ ń dé yorùbá ìdè ètò ní ẹ̀dá burúkú lòun ẹ̀mí rẹ̀ ó padà sí sọ́ọ̀bù ní straight ẹ̀dùn náà o èyí tó yẹ kí n sun kínní náà ti ń jẹ́ ṣẹ́wà ọ̀họ̀ sọdáyọ̀nù yí ṣé mo yọ sọdáyọ̀nù náà eléyìí ló máa bá rán òun ló máa ń bá yí tóbi kírun tán tí mo mú pàtí mo mú kó mo sáré jù bá náà lọ ìmọ̀ mo pẹ̀lú jù rẹ̀ ni ìtí máa ń fàfẹ́ lómi nù àbí kápẹ́ńtà òun gbọ́ ìkọ́nà ló sọ fún ẹlẹ́ ìdẹ́rùn báyìí díẹ̀ mi ló padà sí ìṣọ́ọ̀bù lẹ́ẹ̀kan lẹ́yìn straight ẹgbọ́ o amúlẹ̀ tí mo mú kó lẹ báyìí báwọn burúkú ò níbi tí ẹ lọ báyìí. làwọn onímọ̀ wọn náà nǹkan tá a máa ṣe tá a bá fẹ́ kẹ́ni wá wà ń bìrùn tá à ń kí tó bá ti kú kí ṣẹ́jú máa ṣẹ́jú ní ẹ̀ẹ́dógún ẹja máa pèsè àbọ̀ràn. tábàfẹ́ travel tábàfẹ́ lọ ọ́fíìsì kì ṣe àsìkò tí a bá lọ ọ́fíìsì láti bẹ̀rẹ̀ sí lọ́wọ́ sọ̀rọ̀ láti lọ yá láti lọ pèpéà a lọ léwẹ̀ awẹ́ a sì kéde kan bọ́lá òfìsà bá jìnnà ọ̀jẹ̀ tọ́lẹ̀tì bí wọ́n fẹ́ lójú ọ̀nà tó bá ti kú bí ìṣẹ́dógún oníkàtúmọ̀ múra fún un gbogbo nǹkan ti ṣe ọ̀ ń dẹ́rùn bí mi ò sì tẹ́lẹ̀ bá ti ẹ̀dààmú rẹ ẹ eh, ilé yìí kọ. àwọn nǹkan tí wọ́n jẹ́ kí yìí ó tẹ́mi yìí ó kú omi kan kí yẹn gbẹ́mi èkó ń bẹ́ẹ̀ kí ló kú kí ló kú. ìkádà àwọn afáàn sàlàyé wa wọ́n Saudi Arabia àwọn lọ sálábà sí kan àwọn àfà ó bá wá kì rẹ̀ sí ó Allahu akbar. Ọ̀lẹ́. Nígbà bá dé oníbàrà ń sọ ẹ̀mí òun kàn lọ ní <laughs> ilé lẹ́rú ẹ̀ lọ. Mo wọlé. Mo tilẹ̀kùn mọ́tò. Mo wọlé. A lọ. Abíyá yìí. Ok, eri mọ́tò tó fọwọ́ sí. Ọwọ́ sálámà. Nígbà bá dé kọ́kọ́ lọ mú. Kọ́kọ́ lọ mú. Wọ́n á ní kí ló dé. Ṣèyítánì gbogbo tí ó bá jẹ́ kéèyàn ṣe eré ní ó gbó ti yìí ni kò ní jẹ́ sí rí òní. Sùlẹ́yìn náà ti múra kalẹ̀ dé. Wá o kìí ṣe súnà wá wọn àkọ́kọ́ yẹn náfìlà o ẹni bíi ti wọ́n wọ́n bá pé wọ́n àkàn ìmọ̀ sí náfìlà ni súnà kọ́ o. àwọn tó jẹ́ pé ẹ̀mí wọn bá ń bẹ́ ń bí irun gbà tí wọ́n kì í eléyìí kéré púpọ̀ láwùjọ tá a wà yìí láwùjọ níta ń kánjú. ìwà ń bẹ lára wa àwọn ìjọba ti kó fún wa ẹlòmínà táwọn kò rí sẹ́sẹ́ ẹ́ àtàwọn kò rí sẹ́sẹ́ táwọn ìjọba ti kó fún wa ni pé iṣẹ́ iná ní ń ṣe iṣẹ́ rẹ̀ nìkan ti pẹ̀lú náà omi ohun ohun ráìdé ọ̀pìnẹ́pà ni tẹ̀kútẹ́ ní kírun ọlọ́mọdé kan mọ́ lọ kí mọ́ gbogbo ọlọ́kú tànù wa ọ̀nà tí wàá jí jàmá o lè máa ara ràn mí tó máa ń fa wàá kí o báyìí àǹkó sì máa rí láì fi sí wọn kí ló dé màláìka ni ọ́ ni ìròyìn alákọ̀ọ́kọ́ nu jàmá ìròyìn ẹlẹ́ẹ̀kejì wal ladina hum 'anil lagwi mu'ridun òun làwọn tó yẹ pé gbogbo tí ń jẹ́ ìbàjẹ́ pátápátá àwọn máa ń sókò mbẹ̀ ẹ̀ ní rí tó ẹ̀ ní rí wọn máa ti mutí láíláí. ọ̀lẹ́dínà ànàmọ́bí mọ́ ebú ẹ̀ ní rí ibi tó ti ń ṣe bídíà ẹ̀ ní tàwọn mbẹ̀ gbogbo tí ò da olóògbé Allahu ẹ̀ ní ilé tó sọ̀rọ̀ kọ́rọ̀ ẹ̀ ní bá wọn mbẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀ ní bá wọn mbẹ̀ gbogbo àwọn tó bá nílò yìí lọ́wọ́ gbogbo tọ́lọ́lọ́wọ́ fẹ́ pátápátá ọlọ́láwọn mọ́mí àwọn tí ó jèrè ó làwọn tẹ̀ nípa wọn bẹ̀ níbi ìbàjẹ́ ní ìbàjẹ́ lè lómi ti ń ráyé bí ká bàtẹ lómi jẹ́ bí ká máa fà wọn yẹn sí ẹ̀yẹ ìjọ ti ń gbọ́ music ẹ̀mọ̀ ilé nàìjíríà bẹ́ẹ̀ ti kò tiẹ̀ ta gbogbo ọkọ̀ báwọn ni ẹ̀ ní ilẹ̀ ọlọ́run náà tó bá níròyìn báyìí la olúwa ni wọ́n kọ́kọ́ àwọn náà tẹ́kẹ̀ nìyí àwọn náà wà náà tí wọ́n jèrè bákan náà ọlọ́run bá tún tẹ̀síwájú ó ní wọ́n lẹ́dí iná hom lífòrò jehim haafidun àtàwọn tó já sí pé wọ́n máa ń sọ abẹ́ wọn obìnrin ti ń sọ abẹ́ tí ó ṣeṣekúṣe pẹ̀lú ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí apá ọkùnrin tó náà ń sọ abẹ́ tí ó ṣe ṣekúṣe pẹ̀lú obìnrin tó lẹ́tọ̀ọ́ sí wọ́n tó máa ń ṣe bẹ́ẹ̀ olúwa ni mo fi ń dáhùn lójú wọn ti jèrè ẹ àwùjọ tó wá lónìí bí ẹ bá wọn tó bá ń rìn lànà súnà ni wọn ní fi lọ ẹ má jà kàrà jẹ o tẹ̀lé kan mọ̀ pé wọ́n kàn máa ń dábàá alùsùn náà kọ́ wọ́n dábàá alùsùn ẹ̀ nìkan lẹ́mọ́jú ni ọ̀nà tí ẹ lè fi ṣe é rí ẹnu bí ọba tí lè bí ẹ bá ń ṣe súnà súnà ni ó jẹ́ ìjánu fún kò ní yóò sábúrú nígbà tó lọ́ba tàwọn àwọn ọ̀rẹ́ rẹ̀ àtijọ́ nígbà tó lọ́ba bá wọn rìn táwọn pàdé àwọn ọmọdé wọn aró òtì àbá kí lóyún jáde ni súnà yóò mọ̀ sọ kò ń lè fobi lọ́wọ́ mọ́ súnà yóò mọ̀ dáàbò bò kọ́dà àwọn èèyàn ló ti mọ̀ mọ́ nípa ọ̀rẹ́ àbá súnà kò ní lẹ́kọ̀ọ́ sọ bẹ́ẹ̀ iná máa tó sọ pé tó lè yọ̀yán nù jìnà lásìkò tá a wà yìí oníkẹ́yọ̀ ti sílẹ̀ ní Muhammad sallallahu alaihi wasallam. kọ́nà ọba gbóbi wọlé náà àwọn ìyá rẹ̀ challenge rẹ̀ wọ́n ti challenge àwọn yòókù rẹ̀ o ah, àbá bọ́ lórí bọ́ ní ah, ẹ̀yin náà alùsùnà alùsùnà tèmi bọ̀dá délé náà gbóbi wọlé ní ti ẹ̀rí wọn. àbúrò mi yẹn tún dé tún délé òun náà gbóbi wọn. torí pé wọ́n ti súnà yẹn ni yóò máa jẹ́ ìdáàbòbò fún wọn tó ọba rẹ ti sì náà bẹ́ẹ̀ náà lóbìnrin náà tó bẹ́ ìjábò wọ̀ ẹ́ tó tó wọ sọ́ọ̀kì tíjábò rẹ wọlé dáadáa ni o kìí ṣe sọ́ọ̀kì òtútù o sọ́ọ̀kì tá a wà yí ẹni dá sí sáàmà òtútù ti léwọ́ ọgbà kẹfìọ ẹ bẹ̀rù ẹ bẹ̀rù yàrá yín mọ̀fọ́lọ́ búra òtútù lásán ẹ bẹ̀rù náà ẹ ní ìjábò àti sọ́ọ̀kì tó ń bá wọn náà bí ẹ̀wọ̀n ìjábò àti sọ́ọ̀kì sórí òtútù òtútù iná ẹjẹ́ tó tó tó nígbà pé yóò ti là káyì ní ìbú yóò. irú obìnrin bẹ́ẹ̀ tó ń ti sílá tẹ̀lébà tó lọ sọ́ọ̀tù ẹ̀rí ní tó lò ní ti jẹ́ra wò fún kọ́dà àwọn ọkùnrin àti ọlọ́pàá rẹ̀ ha kíní kọ́ yìí ni sàlámà lẹ́kùn ẹ̀ yóò sùn fún ọ báyìí. súnà nàbì gbogbo àwọn tó bá jẹ́ sí pé wọ́n sọ abẹ́ wọn dáadáa tí wọ́n ṣe sí náà illa ala azwaji àwọn mẹ́rin mẹ́lẹ́kẹ́tì àìmọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ń fi abẹ́ wọn súnmọ́ àgbọ́gbà wọn láàyè òun làwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí wọn bí àwọn kan wọn tó ti so yìí kì èé ṣe bọ́ọ̀fẹ́ǹdì rẹ bẹ́ẹ̀ lóbi òní làkàì ìyẹn ní kó fẹ́ náà nìyẹn náà ẹni ẹfẹ́ nìyẹn náà ìkápá àwọn ń bẹ lọ́wọ́ wọn ní àwọn ẹrú nígbàtí wà kìí tó mọ́ ọ̀dọ̀ ọlọ́ni àwọn tí a sọ yìí gbogbo àwọn tó bá tẹ́lẹ̀ yìí kò ní bú wọn pẹ̀lú kata ṣe yìí fáwọn ẹni wọ̀rọ̀ àzẹ́rì òmùlẹ̀ gbogbo ara rẹ̀ lọ́kùnrin pẹ̀lú ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà tá a kà yìí ìyẹ obìnrin o àbọ́kùnrin gbádùn ara rẹ̀ ó gbádùn ìjọmọkùnrin ara rẹ̀ ó gbádùn ìjọmọbìnrin ara rẹ̀ lẹ́yìn nǹkan tá a sọ yìí ọlọ́lọ́run èèyàn ti tayọ àlà ìyẹn ni pé lẹ́yìn kó sí pé ọkọ rẹ gẹ́gẹ́ ló ṣàṣepọ̀ pẹ̀lú rẹ àdúgbò pé ìyàwó rẹ gẹ́gẹ́ lọ súnmọ́ gbogbo ọ̀nà tó ara rẹ̀ yàtọ̀ sílẹ̀ yìí tó tóóró ẹlẹ́sẹ̀ ni ọ́ nígbà yìí àwọn afá sọ pé kéèyàn máa mú àtọ̀jáde lára rẹ̀ ń tipá òun náà ti gbọ́ sábà ìyẹn náà ẹlẹ́sẹ̀ ni òun náà gbádùn ara rẹ̀ ọlọ́run bá sọ pé pàmò lẹ́yìn tẹ́ta sọ yìí tí wọ́n tó gbádùn ara rẹ̀ lọ́nà míì ẹni ẹ̀dí tayọ àlà obìnrin náà sì gbọ̀rọ̀ mọ́ gbádùn ara rẹ̀ pé wọ́n tẹ̀lú nǹkan tàbí àkọ́kọ́ mọ́ súnmọ́ ẹni ẹ̀dí tayọ àlà eléyìí òní díẹ̀ nínú àwọn àròyìn tá a máa rí lára àwọn mọ̀mìnì àwọn tọ́lọ́ ọba tètè ń dán lójú pé qad aflaha al àníbi ń da yín lójú pé àwọn ni wọ́n ti jèrè àwọn tó máa ń kírun dáadáa bó ti yẹ kí wọ́n kí àwọn tó yẹ pé gbogbo ìbàjẹ́ ẹ̀ ní rí wọn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun làwọn tó já sí pé abẹ́ wọn wọ́n máa ń sọ wọ́n gba ọkùnrin kọkùnrin láàyè wọ́n yé ti lọ abẹ́ obìnrin míì tó lẹ́tọ̀ọ́ sí wọn. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله هذا فقالوا عليكم يا الله كما بقى نبوة محمد صلى الله عليه وسلم lẹ́yìn eléyìí ọlọ́run bá ṣàlàyé àwọn ọ̀rọ̀ mẹ́ta tá a kà tán ọlọ́run bá tún bọ́ síbi pé walladhina hum li amanatihim wa ahdihim ra'un àwọn tó máa ń pè àmánà wọn dáadáa àtàdéhùn wọn tán mójútó lásìkò tá a wà yìí méjì wà lálálá ni àmánà àwọn yẹn jàǹbá rẹ̀ ìyàwó jàǹbá máa nà ọkọ gbogbo obìnrin ẹ tó bá ń pa ọkùnrin mi lẹ́rìí ń ta ọtí jàǹbá dáwọn àmánà ọkùnrin náà ọwá kéte sí kan ọkùnrin wa rẹ́rìn àárín lami lójú gbogbo ìyàwó ilé wàbílà ọ̀tí ìjàmbá lórí gbogbo ọkùnrin náà nù kórí ọkùnrin rẹ̀ dùn lábí náà bójú ẹlòmíràn ti bójú ọ̀rọ̀ ẹnu rẹ̀ náà ó mọ̀ tí ó sọ tí ó ọkùnrin dàkín òun arẹ́rìn àti wàá fẹ́ tẹ́jọ́ ń bá lọ́wọ́ o àwọn àmọ́ náà nù lábala ti ìyàwó sọ́kọ bẹ́ẹ̀ náà ọkọ náà ìyàwó rẹ̀ àmọ́ náà lọ́dọ̀ rẹ̀ lọ́tàwọn òbí rẹ̀ ti gé e lọ́wọ́ ti dàmọ́ náà fún ọ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí báwọn kọ́ ọmọ bọ́mọ bá ń lọ́kọ ìbọ̀tún jẹ́ àbí bá ń léyàwó ìbánú jẹ́ bá ọkọ kọ́nà fún ẹgbẹ́gbẹ́ lé wọn inú wọn máa bàjẹ́ torí tí ó máa fojú rí wọn efi nílé àwọn tó ní ọmọ ní fi pa lù ú náà ọmọ bàbá bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ àmọ́nà ká ń sọ gbogbo àwọn tí wọ́n máa ń fi àmójútó àmọ́nà tó fún wọn dáadáa àbí àdéhùn ti ń bẹ láàrin wọn pẹ̀lú àwọn èèyàn wọn máa mójútó ọlọ́run láwọn eléyìí rẹ̀ tó sí àwọn eléyìí náà wà àwọn tí ó jèrè ni anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tí o bá ti ní ẹ má retí lára rẹ̀ bí o bá ládéhùn ẹ má retí nítorí pé ká ní àmánà lára ìgbàgbọ́ ni àwọn àgbàgbọ́ ọ̀tẹ́ àwùjọ tá a wà nísìnyí àmánà ti dìkan wá sí láàrin gbogbo everybody ni láti wọn ń ṣe mọ̀ bàbá lára nìkan nítorí léyìí ẹja mójútó àmánà ti bẹ láàrin wa àtàwọn èèyàn àtàwọn àdéhùn tàbí pẹ̀lú àwọn èèyàn káàmà ní bàbá nù àwọn tí wọ́n jèrè lọ́dún kìíyàmà ọlọ́ba tẹ̀síwájú pé àwọn ẹni yóò tí mo kàkà lẹ̀ yìí àwọn ọ̀rọ̀ tí mo kàkà fẹ́ tí mo kà látòkè dé mo kà dé yìí olúwa ní ùlẹ́ẹ̀hí fúnmùlúwà rẹ̀ tù àwọn eléyìí ni wọ́n jogún àwọn ni wọ́n jogún kí wọ́n jogún alẹ́bí iná yẹ̀rì fún náà lè fìdí dáwọ̀ àwọn ni wọ́n jogun àjẹ́nà Firdaus àwọn láàfin àlìjẹ́nà Firdaus láàfin talọ́ rẹ olúwa ni hóun fi ya khalidun wọ́n wọ́ kò sí tí ó gbọ́ jáde ọ̀hún láíláí àbára tí kò lè tọ̀rọ̀ mọ́ àlìjẹ́nà Firdaus àlìjẹ́nà tó dáa nù bẹ́ẹ̀ bá wọn wá Firdaus gbogbo tí wọ́n fi rí òpọ̀ ọ̀rọ̀kọ́rọ̀ ní káfà mọ́ sọ pé àti ìdáwó ti bọ́

àmọ́pọ̀lọpọ̀ àwọn yóò pé yí sí àwọn àwọn kọlifá ẹ̀kọ́ ní ti ń bẹ̀ kọ́dà àfà ń sọ àfà ń jáde nu wá sí àfà pé èmi kò kọlifá ẹ̀ tẹ́lẹ̀ à kọlifá ẹ̀. ẹ kó ti wá kó sà kó sà lóbì kan kó tọ́ni máa lè kán ọmọ mẹ́rù èkó ń bẹ̀ ẹ̀sà àwọn ọmọ mẹ́rù ọbẹ̀ kò tó dán kátàlí kìámà ilé ilé gbére ni bọ́ba arájú wà lìjẹ́ náà gbére ni yẹn bọ́ba sọ̀rọ̀ abáwárí wọlé náà níjáde ń bẹ̀ mọ́ba tí èsì àkékeré àwọn àwọn sọgbọ́n ọkọ̀ ìkọ́lẹ̀ tí àlìjẹ́nà kan fi ọ́ sí kó ṣe kéjì ní wọ́n dá lọ́mbẹ̀ làbẹ́yìn àgbẹ́mẹ̀ ẹlòmí àníkọ́ra bó ṣe fàráńdà rẹ̀ tí tí ò sí lọ́mbẹ̀rẹ̀ ọ̀ní rí annabi muhammad sallallahu alaihi wasallam annabi encourage wa dáadáa ẹ má bẹ̀rù gbogbo ń tàbí láti jẹ́nà ti dáwò kéèké tó le annabi bá sọ àlìjẹ́nà ti dáwò sì ní ẹ̀kọ́ ọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀bá tọrọ àdìjẹ́nà anẹ́bì ní fìdáwòs oníkẹ́ tọ́ọ̀dọ̀ lọ́ọba anẹ́bì wa júwe rẹ̀ anẹ́bì ní àdìjẹ́nà fìdáwòs àárín àdìjẹ́nà ló wà gbogbo táwọn ará àdìjẹ́nà jẹ pátápátá ibẹ̀ ní ti wá ó dá àbújá lọ́ba ẹlòmí àti kọ́mọ́ àbújá ti ní ó dùn ọ̀hún wa ẹjẹ́ àwọn ìròyìn tá fi rí òun lọ́lọ́ kàfúra yìí kọ́kọ́ kírun sẹ́mìnà ń bẹ mi rọ́tọ́ ń kí tí o mọ jáde sọ́ǹtọ́ abẹ́rẹ́ gbogbo ọgọ́lọ́wọ́ òfẹ́ sọ́ǹjìnà síbẹ̀ àmọ́ ọ̀nà ti bẹ láti àwọn èèyàn sọ́ǹpẹ́ àdéhùn tó bá wọn ṣe fún pé bàbá ti ń ṣe bẹ́ẹ̀ olúwa ìlẹ́hì gbogbo tí mo kàkálẹ̀ yìí àwọn ọ̀rọ̀ tí mo kàkálẹ̀ yìí àwọn tí wọ́n bá ti láwọn ọ̀rọ̀ yìí ńlá kútu àríkù àwọn ni wọ́n jogún kí ni wọ́n jogún alẹ́bí ilẹ̀ yẹn tí wọ́n ti rà ó òmùkíyà kọ́ọ̀lì dùn wọ́n jogún àlùjànnà ti rà ó ọlọ́ọba gbogbo àwọn orin tá a kàkálẹ̀ yìí mọ́sàájú rọ̀ wá lọ́rùn ọlọ́ bọ́ ọba fẹ́ kọ́rọ̀ ọlọ́run àwọn tí wọ́n bá jẹ́ ni ọlọ́run lọ́mọ lábẹ́ pé níbẹ̀ rẹ̀ kó pa pé wà kúrú máa sọ di kí àwọn tó ọba mọ̀ lẹ́lẹ́sìn ní ọmọ lọ́rẹ̀ àwọn tí ó kọ bẹ́ẹ̀ rí rẹ̀ ni ọba rí àwọn tẹ́kítọ́ máa ń lọ lójú ọ̀nà pàtó bá tó wọ́n yà sí àwọn tó ọba nínú àwọn tẹ́kítọ́ máa ń bẹ lẹ́nu iṣẹ́ bá tó bá tó wọ́n filẹ̀ wọ́n lọ kírun àwọn tó jẹ́ pé wọ́n jìnà títí náà títí àwọn ọmọ bẹ́rẹ̀ àmọ́ pọ̀ bá ń bá wọn bà jẹ́ rìn pọ̀ bá ń bẹ́ ń bí dé àárín ẹ̀mọ̀ lọ́jọ́ kan ní àà ah! mo rántí onímọ̀lú yàrá jì kìíní ẹjọ́ ya bẹ̀ ọ̀ sínú àwọn tí wọ́n fẹ́ jogún fèdá ọ̀nà gbogbo tí wọ́n ti dá ọ jìnà sí gbogbo àwọn òròyìn náà kò sí nǹkan tó lágbára ń bẹ̀ ìwọ́n lọ́fẹ́ fowó ra ń bẹ̀ abdullah ọba balẹ̀ kí ọlá mọ́tà tí wàá ti kún wa sallallahu nabiyina muhammadin وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته